ìdí ó jí mú lódìdí ni ìjàmọ̀ kò oríṣiríṣi ọ̀nì máa ń gbà jí àyà mú ó lè jí mú lódìdí ó lè jí mú láàbọ̀ ó lè jí mú tán kó wá panẹ́bíìtì ẹ̀ ó jí eléyìí mú lódìdí ni kúlù má ní àlẹ́ ìhá fàánì. Jésù Kristi ìjọ Amadíyà ọmọ Màríà ìjọ Amadíyà maria ijo Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà sẹ́mọ̀ ó yẹ kí n máa ka orúkọ rẹ̀ kó pé kí ìjọ rẹ̀ kó rí wọn lè máa wú àbórí wọn ò ní wú ni ó ní wọn máa wú náà. Mirza Gulam Amadu Alikazabu Alikodiyani ọlọ́lọ́run sọ àyàkálẹ̀ fún òun nínú súra Alistifta. fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé wàlá tẹ́hìnú wàlá táházànú wàlá tẹ́hìnú wàlá táházànú ó jí mú ni o ibi tó ti jí mú ni inú súra ali imran quran three verse one thirty nine quran three verse one thirty nine ibẹ̀ làlá ò ti sọ pé wàlá tẹ́hìnú wàlá táházànú wàá ń túnmúlé àláùnà. إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم لأعلون إن كنتم مؤمنين ọwọ́ abọ́ síbẹ̀ ọwọ́ lọ jí wà látẹ̀hìnú wà ọ lọ jí mú ó tán àwọn ìjọ wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ jésù kristi IJO AMADIYA, MESAYA IJO AMADIYA, ọmọ Meri Ijo amadíyà Meri Ijo amadíyà Anabi Nla Ijo amadíyà òjíṣẹ́ Nla ìjọ amadíyà ọlọ́lọ́run sọ àyà fún òun nínú súrà lìsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé àlẹ́ bìkáfìní عبدا aláìsàlọ́hù bìkáfìní abdá ó jí mú ni o ibi tó ti jí mú ni verse thirty six ibi tí aláwọ̀ ti sọ wípé aláìsàlọ́hù bìkáfìní abdá wàyòkáwì fúnnaka. بالذين من دونه ومن يدلل الله فما له من هاد أليس الله بكاف عبدا gbólóhùn yẹn ló bẹ̀rẹ̀ àyà yẹn jésù kristi ìjọ amadiya ọba ọbẹ̀ ó jí mú níbo ló ń jí lọ ó lóun fẹ́ lọ jí fún àwọn ìjọ òun ìjọ amadiya mirza gulam ahmadu alikọdiyani alikadabu jésù kristi ìjọ amadiya ó lọ́lọ́run tún sọ ọ́yà kalẹ̀ fún òun nínú súra rẹ̀ alisifta fún ìjọ rẹ̀ ìjọ amadiya ó ní ọlọ́run sọ pé alamta alamu anallaha ala kulli shay'in qadir alamta alamu anallaha ala kulli shay'in qadir. mirza gulam amadu alikazabu ọlọ́jìmú ni ibi tó ti jí mú rèé o sura alibakora quran two aya one oh six sura alibakora quran two aya one oh six ibi tí Allah ti sọ pé manansakh min ayatin aununsiha na'ti bi khairin minha aw misliha. alam ta'lamu anna Allaha ala kulli shay'in qadir ibi tó ti jí mú ló ti rí yẹn. mirza gulam amadu kristi ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà. mẹ̀rí ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà. ó tún jí àyà mí ìmúnú àlùkùrán ó ní ọlọ́run ló fún òun fún ìjọ òun sínú súra al ìjọ amadíyà ó ní ọlọ́run sọ pé wàá yẹ tẹ́kìlú náà kàí la ozuwa. wà ń yẹtàkìlúnàkà ìlà hùzùwà ó jimú ni. ibi tó ti jimú rèé o Allah subhanahu wa ta'ala nínú súra al-Furqan Quran twenty five ayah forty one twenty five forty one Allah sọ pé wa ìdára àókà ìyẹtẹ̀kìdúnákà ìlà hùzùwà àhádà lẹ́dí bàásà lọ́hùn. rọ̀ṣúùlà. ìyẹ́sẹ́kìdúnákà ìláhùzúwá ọ̀jìmú bẹ̀ yẹn. gbọ́dọ̀ yìí kan náà ó tún wà nù súra Quran twenty one ayah thirty six twenty one ayah ayah ibi tí Allah subhanahu tó ti sọ pé wa ìdárọ̀ ákàlẹ̀rí nà káfàrú ìyẹ̀tàkìlúnàkà ìlàhùzùwà àhádàlẹ̀rí yẹ́zkúrú àlìyàtàkùn wàhùn bìdíkìrì ràhàmánì hùmù ṣe ẹ tún ti rí gbólóhùn iyetakizunaka ila uzuwa aya alukurani ni èyí tí Jésù Kristi ìjọ amadiya tó jí mú Mirza Gulam Ahmadu Mirza Gulam Ahmadu Hello? mo wà lórí live program lọ́wọ́ tẹ bá fẹ́ béèrè béèrè abẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kó di àsìkò ìbéèrè. jésù kristi ìjọ amadíyà a ní jésù nasarẹ́tì a ní jésù òyìnbó ṣé ẹ gbọ́ rí. àtúnwá ní jésù àmàdíyà tẹ́rí pé jésù ti pọ̀ báyìí ṣé wà ní oṣù pẹ̀lẹ́ jésù ọ̀pẹ̀lẹ́ jésù àbí kọ̀bùrú máa bá bọ̀. jésù kristi ìjọ àmàdíyà ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí o ọlọ́lọ́run tún sọ àyàkálẹ̀ fún òun nínú àlìsífà fún ìjọ rẹ̀ wípé àhádà lẹ́dí bàásà lọ àhádà lẹ́dí bàásà lọ gbólóhùn yẹn tí ọ̀fẹ́ ní sùmọ̀ lọ títí má ó lọ jí mú ni o nínú alukur'an nínú sura alifurkan quran twenty five aya forty one quran twenty five aya forty one ó ní ọlọ́run sọ anamsọ́lọ́wọ́ aleyhi wa ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún lódìdí kí mirza gulam ahmadu jésù kristi ìjọ amadíyà kó tó lọ jí nǹkan mú bẹ. bọ́lọ́run ṣe sọ kalẹ̀ o bó ṣe sọ kalẹ̀ o wọ́n ìdárọ̀ àókà iye tẹ́kìlú uzuwa àhádálẹ́rì lọ́hù àhádálẹ́rì nígbà tí jésù kristi ìjọ amadi yọ wà débẹ̀ ó wá lọ yọ àhádá lẹ́rí bàásà lọ. ó lọ yọ yẹn sẹ́rípò lè ní yé jalè mọ́ o mẹ́rìzà gùlàmù amadu kọ̀dìyàní yé jalè mọ́ o yé jalè mọ́ o lè tó jà yóò dáa nà fún ti òní ibi tí màá dúró sí ni Jésù Kristi ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà ọmọ mẹrí ìjọ amadíyà mẹrí ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà mẹrìzà gulam ahmadu alikọdìyàní alikazaabu. ọlọ́lọ́run sọ àyàkalẹ̀ fún òun wípé kọ́lá iná mọ́ anabasharun mislukum yuha ilayya ó jí mú ni ó jí ni ó jí ni o. ibi tó ti jí rèé sóra Fusilati ibẹ̀ ló ti jí Quran forty one aya kẹfà ibẹ̀ ló ti jí. ibi tí aláwọ̀ ti sọ pé kúl innama ana basharun mislukum yuha ilayya annama ilahukum ìlàhùn wáhìdùn fàstàkìmù ìlẹ́yìí wàstàkfìrú wàwáyé ló ń lélẹ̀ mọ́ṣúríkì ibi tó ti jí nìyẹn o jamaa jamaa tali muslimin sẹ́ẹ̀sùn lọ ẹ wo ojú olè yìí tán bá lójú o lè dà ojú o lè rèé ta ló lè náà mirza gulam ahmadu ni ẹni tó pèrè ẹ̀ ní jésù kristi ìjọ amadíyà ó pèrè ẹ̀ ní mẹsáyà ìjọ amadíyà ó pèrè ẹ̀ ní ọmọ màríà ìjọ amadíyà ó tún pèrè ẹ̀ ní màríà ìjọ amadíyà ó tún wáá pèrè ẹ̀ ní ànábì ńlá ìjọ amadíyà ògìṣẹ́ ńlá ìjọ amadíyà èyí ni gbogbo oyè tí mirza gulam amadu fúnra rẹ̀ àti ipò tó gbére ẹ̀ sí nínú ìjọ amadíyà fún ìjọ amadíyà rẹ̀ ẹ wá wò ó ẹ wò bó ṣe lọ jalè àwọn àyà kò tí ì tán o a tún tẹ̀ wájú lọ́jọ́ mẹ́jọ insha ẹ̀yin ìjọ amadíyà ẹ̀jẹ̀ ìbáyé sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn sí èèyàn gẹ́gẹ́ bí èèyàn sí èèyàn ká sọ pé bàbá yín tó bí yín ọkọ ìwé jáde ìwé náà ó sì ní ISBN International Syria eh? International Standard Book Number ẹnìkan wá bọ́ ọbẹ̀ ó wá ń lọ rèé yọ sentences sentences sentences sentences ó wá yọ ó wá ṣàjọ ó fi wá gbé ìwé tiẹ̀ kalẹ̀. Eh? ó plegarize plegarism ó lọ ó lọ jí àwọn ọ̀rọ̀ ó wá gbé tiẹ̀ kalẹ̀ ṣe máa take it easy fún just ask yourself will you take it easy with him. gbogbo òwe tí wàá ń bẹ láyé alukur'ani alápọ̀nlélọ́gà rẹ̀ ẹ wá wo ọ̀gá yín mẹ̀sáyà yín jésù kristi yín ọmọ mẹ̀ríà yín mẹ̀ríà yín ànábì yín òjíṣẹ́ ńlá yín ẹ wo bó ti wá jẹ́ kìkì olè tó wá jalè ad ibo lẹ fẹ́ gbélé lọ kò báyìí. ọ̀run mòoru ọ̀run mòoru o máwọn ọ̀tọ̀ ọlọ́run ibo lẹ fẹ́ gbélé yìí lọ ẹ ó yẹ ká ẹ dọwọ́ bojú ká ẹ máa wù ní kí wọ́n ní kí ló ṣẹlẹ̀ sí yín ṣé bàbá yín ló kú ni àbí ìyá yín ló kú tàbá ìyá yín ló kú tàbọ́kọ yín tàbọ́mọ yín kí ẹ ní rárá ọ̀fọ̀ tó ṣẹ̀yìn ó ju pẹ́ nìkan kú lọ kí lọ́fọ̀ náà ah, ànábì yín ni lọ́ba tí ń jẹ́ báyìí ọlọ jalè alukurani kẹ́ ẹ máa wú káàkiri ayé kẹ́ ẹ wá ké sí àwọn ìwé ìròyìn àwọn iléeṣẹ́ tẹlifíṣàn pé ẹ wá máa gbé àwòrán wa jáde o orí yín ti burú o ọ̀gá yín ọ̀gá yín ó lọ jalè alukurani ó ti bà ti ń jẹ́ o káwa máa rẹ̀ yín pé ẹ mọ́ sunkún mọ́ ẹ mọ́ sunkún mọ́ ó dáa ẹ mọ́ tá ẹ ṣe ẹ kúrò lẹ́yìn rẹ̀ tẹ́ bá ti kúrò lẹ́yìn rẹ̀ orí ti yín ò burú mọ́nù. abẹ́ tó takú sẹ́yìn rẹ̀ ni. ṣé abẹ́yìn náà wà lára àwọn tí ń sọ pé Saudi gbowó fún mi ni. ṣé kí ni connection láàrin eléyìí àti owó Saudi ẹ dá mi lóhun ẹ má tanra yín jẹ ẹ bẹ́ẹ̀ ń wò mí bẹ́ẹ̀ ń wò mí ẹ sì ń gbọ́ mi ẹ má gbèsù láàyè ọlọ́run ní jẹ́ kó rí yín ó burú ọlọ́run ní jẹ́ ẹ wọ náà. míyàn bá kú sórí ilé orí rẹ̀ ti burú nìyẹn ó jalè ayálùkùránì lọ́tún ó jalè ẹ̀ lọ́sì nùsùsù lùkùránì ah ó ga o èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan ìjọ amadíyà ẹ wá ní ẹ ní tí ò jẹ bọ́ọ̀ta ẹ bá àbúrò ẹ mọ̀ ṣe dáálọ́ọ̀gì òun ni pé àbúrò yìí máa ní ká máa ṣe àlẹ́ ìsàlámù fún ọ̀gá àwọn ṣérú ẹ tí yẹn máa ṣe àlẹ́ ìsàlámù fún rẹ̀ ask yourself ṣérú ẹni tó yẹ kẹ́ ẹ ṣe àlẹ́ ìsàlámù fún rẹ̀ ẹ́ mo tún á ràn yín lọ́wọ́ mo ní ẹ má ṣe fún un ẹ mọ̀ kí mo ràn yín lọ́wọ́ ni ká lè rògùtù ọ̀rọ̀ ni ká lè rògùtù ọ̀rọ̀ ni. tẹ bá sì lẹ fẹ́ ṣe fún ẹ ṣe ti gbọ́ àwa náà ó ṣe tiwa jẹ́jẹ́ bẹ́yìn ṣe lérò pé nǹkan kan tọ́ sí lọ́dọ̀ yín pé nǹkan ni ẹ̀yin lérò pé nǹkan kan tọ́ Ahmadu lọ́dọ̀ yín yẹ pé nǹkan kan tọ́ àwa náà fún lẹ́bùn àtàlọ́rẹ̀ ẹ̀ a fún lẹ́bùn àtàlọ́rẹ̀ ọ̀rẹ́ tó yẹrú olè báyìí tó jalè alukur'an nususu alukur'an èyí è sọ̀rọ̀ pé ẹ wọ́n ẹ túmọ̀ alukur'an bákan bákan bákan á sọ̀rọ̀ nípa àtúmọ̀ ní ìsìn nasu kur'an gangan gangan lẹ́dàrú yìí ọlọ́ba mi ṣàánú yín o. aláwọ̀ jẹ́ kí n tí mò ń sọ yìí aláwọ̀ jẹ́ òye yín o èmi ò gbowó lọ́wọ́ Saudi Arabia o Saudi ò mọ̀ mí rí o àgọ́dọ̀ wò pọ̀ o àlàyé ọ̀rọ̀ là ń o àlàyé ọ̀rọ̀ òun là ń ṣe o ohun tẹ́ bá fi dí etí ń bẹ̀ aláwọ̀ jẹ́ kọ́rọ̀ yìí aláwọ̀ jẹ́ òye yín ṣé ẹ wá rí ẹ̀yin tí ẹ̀ ń wà máa díyà lọ́ọ̀kan ń wú torí pé àkòyà leléyìí àkòyà ibi leléyìí àkòyà ibi ni o mọ̀sùmá madíyà ni o mọ̀sùmá madíyà ni o mọ̀sùmá o aláwo kó gbogbo wa yọ o ọlọ́wọ́n jẹ́ kí òdodo ọ̀rọ̀ yìí ọlọ́run jẹ́ kó yé yín o kì í ṣe èébú o kì í sọ̀rọ̀ èpè o a tún ṣàdúrà fún yín ni

nọ́mbà tẹ́ fi pè mí náà ti wà lógún screen yẹn o sẹ́ẹ̀tì ti wà títàn lẹ́ o ẹ bá fẹ́ béèrè béèrè kó béèrè o ẹ bá fẹ́ béèrè béèrè kó béèrè béèrè báyìí o ká tó bọ́ sí agbọ́nni míì ti wá o afẹ́sáré fún ẹ̀yin ará ará òde afẹ́ fún yín ní àǹfààní kẹ́ ẹ̀ tètè béèrè ìbéèrè o.